agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ elu kapale mọ le kapare a mo gbé Ọlọ́run ga fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ kan mo dá gbogbo ògo àti ọlá padà fún Ọlọ́run àwọn ọlọ́run bẹ́ẹ̀ ni ògo ni fọlọ́run lókè ọ̀run ọlọ́run tó pa ẹ̀mí àti yín mọ́ tó kà wáyẹ tó dá wa sí títí di wákàtí yìí ògo ni fọlọ́run lókè ọ̀run kí ni nǹkan tí mo mú wá fún yín gẹ́gẹ́ bí ọba àwọn bá ṣe fi sí mi lọ́kàn òun ni wí tẹ̀síwájú lórí ohun tó bá ń ṣe kí ni mo wí o tẹ̀síwájú lórí ohun tó bá ń ṣe move forward lórí ohun tó bá ń ṣe má padà sẹ́yìn ìrẹ̀wẹ̀sì ọkàn ó máa ń ba nǹkan jẹ́ ni kì í jẹ́ kí nǹkan ó tẹ̀síwájú ìrẹ̀wẹ̀sì ọkàn ó dẹ̀ ti ba mẹ́sàn-án nǹkan jẹ́ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìrẹ̀wẹ̀sì ọkàn ohun téèyàn bá dáwọ́lé dandan ni sátani máa gbógun dìde láti fún ní ìrẹ̀wẹ̀sì ọkàn láti dojúkọ nǹkan bíi méjì sí mẹ́ta ṣé o rí ìdojúkọ lórí ohun tó bá ń ṣe yẹn má padà sẹ́yìn bẹ́ẹ̀ ni ó fẹ́ dára ni òun ló jẹ́ kí ìdojúkọ yẹn kó ṣe kí ni o kó yọjú mo gbàládùá fún ọ agbára tó ń fa ọ sẹ́yìn tó fún ọ ní ìrẹ̀wẹ̀sì tí ò jẹ́ ò tẹ̀síwájú lórí iṣẹ́ tó ń ṣe lónìí lórúkọ Jésù a máa jẹ̀mú ibi yẹn nínú ayé rẹ lónìí kó parẹ́ ìwẹ tí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ń bájà lọ́wọ́lọ́wọ́ ni mò ń bá wí gbogbo ẹ̀mí ìrẹ̀wẹ̀sì lórí ayé rẹ lórí bísínẹ́sì yẹn ó yá kó jáde mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ẹni tí a fi ṣẹ́ sí lónìí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì nínú ayé rẹ nínú ọkàn yẹn ó yá kó jáde ẹ̀mí rẹ̀wẹ̀sì kì í jẹ́ kéèyàn tẹ̀síwájú elu ọkà parẹ́bó ṣètò rẹ̀ bá sátárìà ẹ̀mí rẹ̀wẹ̀sì ó máa ń ba nǹkan jẹ́ ni kì í jẹ́ kéèyàn ní àkójọ òun lẹ máa rí ẹlòmíràn ó gbégbá eléyìí ó tún gbètì ó gbé tọ̀hún ó ń ṣe lọ ó tún gbètì ó tún ṣe ti bí lọ kò tún ṣe parí ẹ̀mí rẹ̀wẹ̀sì ni ìdojúkọ tó ń rí lórí nǹkan tó dáwọ́lé yẹn òun ló fún ní ìrẹ̀wẹ̀sì àti padà sẹ́yìn má padà tẹ̀síwájú jẹ́ akíkanjú nínú ìgbàgbọ́ jẹ́ akíkanjú lẹ́nu iṣẹ́ rẹ jẹ́ akíkanjú nínú bísínẹ́sì ẹ wàá ṣàṣeyọrí dandan ni wàá ṣàṣeyọrí sórí ẹni tó ga lónìí kì í ṣe ọjọ́ tó ga tá rí wípé ó ga kì í ṣe ọjọ́ yẹn náà ló ga ó ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́ lórí bísínẹ́sì tó ń ṣe yẹn bẹ́ẹ̀ ni àìmọye ìdojúkọ tó ti rí lórí bísínẹ́sì yẹn bẹ́ẹ̀ ni àìmọye ohun tó ti dojúkọ àìmọye ohun tó dojúkọ àìmọye ohun tóun náà fojú rí síbẹ̀ náà kò padà sẹ́yìn ó ń fi ìgbàgbọ́ gbé pẹ̀lú àwẹ̀ àti àdúrà àti agbára ọlọ́run olódùmarè lónìí wàá ṣe àṣeyọrí lórí ohun tó bá ń ṣe ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ ń ṣí ẹ̀ lónìí ohun tó bá ń ṣe lónìí láti sí lọ wàá ṣe àṣeyọrí lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ wàá ṣe àṣeyọrí mo gbàládùra fún ọ ní sáà tí wákàtí tí mo wà yìí lọ́wọ́lọ́wọ́ wàá ṣàṣeyọrí lọ́wọ́lọ́wọ́ wàá ṣàṣeyọrí lórí ohun tó bá ń ṣe yẹn wàá ṣàṣeyọrí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì kì í jẹ́ kéèyàn lu àlùyọ ẹ̀rí ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ó máa ń fàyàn sẹ́yìn ni kì í jẹ́ kéèyàn ní ìgbéga lẹ́nu iṣẹ́ lórí ohun tó bá ń ṣe torí tó bá dáwọ́lé eléyìí ìdojúkọ bẹ̀ ló máa fún ní ìrẹ̀wẹ̀sì dandan dẹni ohun tí èèyàn bá ń ṣe tí sàtánì bá rí wípé ọ̀nà yìí dára dandan ni a máa gba sàtánì láàyè nínú ayé rẹ láti dán ọ wò níwọ̀n ìgbà tí a dán jésù wò torí pé a ti rí wípé jésù ń bọ̀ nínú matthew four yes from verse one títí dé chapter eleven yes ibẹ̀ yẹn ni a ti ń dán jésù wò láti matthew four yẹn sàtánì òun àti sàtánì òun jọ ń sọ̀rọ̀ now jésù bẹ̀rẹ̀ iṣẹ́ ránṣẹ́ yẹn gẹ́gẹ́ bí sátánì náà ti mọ̀ wípé iṣẹ́ tí jésù ń bọ̀ wáyé wá ṣe ó ní agbára iṣẹ́ tí jésù ń bọ̀ wá ṣe láyé ó ṣe kíni o ó ní agbára torí ẹ̀ ni sátánì fi ń dojúkọ sátánì bẹ̀rẹ̀ sí ní fún ní ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n jésù ò wo ẹ̀yìn wò ó fi ọ̀rọ̀ ó fi ń dá ọ̀rọ̀ padà fún ìwọ náà gbọ́ lónìí láti sí lọ ohun tó ń dáwọ́lé yẹn wàá ṣàṣeyọrí lórí ẹ̀ o ò ní ṣàṣetìmọ́ láti sí lọ gbogbo ohun tó ń dáwọ́lé yẹn lórúkọ Jésù àṣeyọrí ló máa ṣe lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń gbọ́ mi bí a ti jọ ń gbàdúrà yìí bó ṣe ń ṣí ẹ bó ṣe ń ṣí àmì lórúkọ Jésù ohun tí ìwọ náà dáwọ́lé láti sí lọ wàá ṣàṣeyọrí ẹ̀ má rẹ̀wẹ̀sì má padà sẹ́yìn kò sí ìrìn àjò kan tó wà tí ò ní ìrẹ̀wẹ̀ tí ò ní ìdojúkọ lórí ẹ̀ àti bí ò bá ṣe ìrìn àjò tó dára nìkan ló kù ìrìn àjò tó dára dandan ni wọ́n máa dojúkọ àwọn nǹkan bíi méjì sí mẹ́ta ìwọ ni kò mú ọkàn dúró bẹ́ẹ̀ nítorí a ó dán ọ wò a ó tẹ́sì rẹ bẹ́ẹ̀ ni a tẹ́sì Jésù Kristi lórí iṣẹ́ tó ń bọ̀ á ṣe a gba Sátánì láàyè láti tẹ́sì ẹ̀ Sátánì ti wà kí Jésù gan tó dáyé bẹ́ẹ̀ ni so nítorí náà mọ̀ wípé a máa dá wọn wò lórí ohun tó bá ń ṣe kó tún lè ṣe àṣeyọrí gbọ́ nínú àdánwò yẹn wàá pass o ò ní fail ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti fail òun lè máa rí èlòmíì gbégbá kan ó fi lẹ̀ ó tún gbé míì àìmọye wọn á ní èlòmíì ó kà ń ṣiṣẹ́ ni kò ní àkójọ àìmọye iṣẹ́ tó ń ṣe kò ní iṣẹ́ tí olúwa yàn fún gangan iṣẹ́ tí ìṣẹ̀dá yàn gangan ó ti fi sílẹ̀. Si torí pé ó rí ìdojúkọ sí méjì sí mẹ́ta ìrẹ̀wẹ̀sì ti bá bóyá ó ṣí ṣọ́ọ̀bù lọ́la kò rí ọjà tà ìrẹ̀wẹ̀sì ti bá kò tajà fọ́sẹ̀ kan tàbí ọjọ́ mẹ́ta ìrẹ̀wẹ̀sì ti bá wípé à ó túmọ̀ sí wípé olúwa ò fẹ́ kí n tẹ̀síwájú mọ́ lórí iṣẹ́ yìí a tún fi sílẹ̀ a tún gbégbà míì irú ìrìn àjò bẹ́ẹ̀ èèyàn ń ṣàṣeyọrí lórí ẹ̀ àṣedànù ni lónìí ó tún ṣàṣedànù mọ́ lónìí ọ̀rọ̀ yìí jáde sí ọ o ò tún ṣàṣe dànù mọ́ lónìí ọ̀rọ̀ yìí jáde sí ọ o ò tún ṣàṣe dànù mọ́ lónìí ọ̀rọ̀ yìí jáde sí ọ o ò tún ṣàṣe dànù mọ́ ọwọ́ agbára ọlọ́run olódùmarè lónìí lórúkọ jésù kó wá ọ rí ìrìn àjò ayé rẹ lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù kó ní ìtumọ̀ o ò tún ṣàṣetìmọ́ láyé rẹ mọ́ bẹ́ẹ̀ ni wàá ṣàṣeyọrí ohun tí èèyàn bá ń ṣe ó gbọ́dọ̀ máa tẹ̀síwájú lórí ẹ̀ akíkanjú ló gbọ́dọ̀ jẹ́ lẹ́nu iṣẹ́ rẹ lẹ́nu òwò rẹ o gbọ́dọ̀ jẹ́ akíkanjú àwọn kọ́ńpìlì ńláńlá tó wà lónìí ah tẹ bá bi wọ́n wípé kí ni wọ́n rí kí ni ojú wọn rí títí débi tó dé wọn àrìsọ ìránṣẹ́ ọlọ́run ló jẹ́ ni ní akíkanjú nínú ìgbàgbọ́ dandan ni wàá ìdojúkọ bí àgbélébù rẹ ohun tó ń bẹ lẹ́yìn rẹ àìríjà àìrímu ń bẹ ń bẹ́ẹ̀ ìdààmú ń bẹ nínú ẹ̀ bẹ̀rẹ̀ gé àgbélébù rẹ n tó ń bẹ nínú ó mú a ò ní ogun kọ́ ló ń jà wá ni ẹ ọmọ tó ń lọ skul ó gbọdọ ṣe tẹ́ẹ̀sì ó bá ń ṣiṣẹ́ ní ilé kan ká tún promote ẹ wàá ṣe exam ká tún lè promote ẹ lọ ibi tó ga ibi tó ga ni wọn náà lọ wàá dẹ̀ débẹ̀ ó ṣe wà á débẹ̀ no going no no má wo ẹ̀yìn no going back look forward ní ìrètí wípé ibi tó ń lọ ó ní agbára ohun téèyàn bá dẹ̀ ń ṣe tó tẹra mọ́ kí níyẹn máa ń padà dúró bẹ́ẹ̀ ni ó máa ń padà dúró mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ̀yin èèyàn mi nínú olúwa má padà sẹ́yìn jẹ́ akíkanjú nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni jẹ́ akíkanjú o jẹ́ akíkanjú ọ̀rọ̀ yìí sì máa padà wáyé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé wòlíì ọlọ́run lèmi kò sí ìgbàkígbà tí mi ò ní wá mi ò ní lè máa bá wa sọ̀rọ̀ this time around ibikíbi tí olúwa bá ti fún mi ní oore ọ̀fẹ́ láti sọ̀rọ̀ n ó tan kámẹ́rà mi ni láti lè máa bá wa sọ̀rọ̀ láti lè máa bá wa gbàdúrà ibikíbi tí mi sí yẹn bá ti wá báyìí mò ń gbàdúrà lọ ni yóò dá fún ọ lọ́dún yìí lórúkọ Jésù ó ní ṣàṣetì bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ògo rẹ yóò bú jáde bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀mí rẹ̀wẹ̀sìn yóò parẹ́ yóò jóná bẹ́ẹ̀ ni ó dẹ̀ ṣe máa rí wàá lu àlùyọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa àmín God bless you God bless you.